إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا قفل وبا وباتي وقلتوسي وباتي شرفوا نبوة تشبه رأي كيلا كايرا كوبي أو من نوري الله وبا àwọn orí mímẹ tó ṣe pé láàkáyọ mẹyìn kò lè gbé tí ìbá ṣe tó bá tó àwọn ààyè kan àbáwọn àsìkò kan lẹ́nu tó wá fura pé àsìkò ọlọ́run bá tún ní eléyìí náà òwúrọ̀ àwọn ọ̀rẹ́ báyìí àtọ̀rọ̀ abẹ́rọ̀ àwọn subhanahu wa ta'ala kó mọ́ ṣe àgbà ní ọpẹ́ fún wa bákan àtọ̀rọ̀ ìkẹ́kẹ́ fún aṣọ́jú anáwó Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àwọn ará àwọn sàhámà rẹ̀ بعد أن أنت إلى النبي صلى الله عليه وسلم تفدي أجر من القيامة نبتي أكل ترى العقيدة الواسطية للشيخ الإسلام تيمية رحمه الله هنا إثبات صفة العجب قال المصنف رحمه الله وقوله عجب ربنا من قنوت عباده وقرب غيره ينظر إليكم الزلين قال الدين فيزل فيزل يضحك يعلم أن فرجكم قريب إجابة الشمس في عن بعض الإسرائيل ونجا tí a kà lónìí òun náà ni ẹ̀sùdá tó sì pàtàkì àjọ ìfìrẹ̀lẹ̀ fún ọlọ́wọ́ ọba ìròyìn ọlọ́wọ́ ọba pẹ̀lú ìròyìn àlàáyà ṣíṣe mà káwé ọlọ́wọ́ tó nínú iṣẹ́ tọ́lọ́wọ́ ọba máa ń jẹ́ ìròyìn fún òun náà ni máa ṣe mà ní kí ni ọ̀sán bẹ́ẹ̀ jáde lẹ́nu ipe olúwa bá ń ṣe ń ṣe ìmọ̀ ọlọ́run bá máa ṣe ìmọ̀ pẹ̀lú ọ̀gá tó máa ṣe yìí àbíwá àwọn ìjọba yìí máa ń ṣe ọlọ́run bá lè mọ̀ kí ọgbọ́n rẹ̀ bẹ́ẹ̀ èyí ò túmọ̀ sí kí o ẹ̀rí pa síta sọ nítorí òun ní ká ní pẹ̀lú ọba ìpinnu ọlọ́wọ́ bá ń dùn ọlọ́wọ́ bá ń ń dùn lọ́sìn kan ṣe yìí so irú ẹ̀yìn bẹ́ẹ̀ nínú ìròyìn ọlọ́wọ́ bá tí ẹ̀ máa fi ròyìn rẹ̀ òun náà ní sífàtò ìfọ́ra kọ́dà inú ròyìn tí ẹ̀tọ́ ìròyìn ọlọ́wọ́ bá ta sọ nítorí náà tó bá jẹ́ pé nǹkan yẹn bá ti ní ẹ̀rí nínú Al-Qur'an àbí nínú hadith Nabi sallallahu alaihi wasallam kí n ti mọ̀ pé nǹkan yẹn ní tí yóò fi rìnlẹ̀ pé ó rí bẹ̀rẹ̀ lọ èèyàn gbọ́dọ̀ dọ́gbọ́n kankan èèyàn gbọ́dọ̀ fi làákà ìtìyàn kí o fi ṣe dédé bá ní sífàtúlà lè máa ní ọ̀dọ̀ àwa ẹ̀dá tó bá ní kiri ń ṣe lágbájá lè mọ̀ kí a ṣubú amúrin àjí ibẹ̀ ni òun ni kí n kẹta tó yá ẹ̀ lẹ́nu kó ṣẹlẹ̀ síyàn ẹ̀dùnfẹ́ amúrin àjí ibẹ̀ ní ọ̀rí ibẹ̀ ni nǹkan tó ṣe tí nǹkan yìí sábà ṣẹlẹ̀ àbí ti ẹ̀rí nǹkan ẹ̀rí kó ṣẹlẹ̀ rí yẹ́dẹ̀ aṣùnà wírù ilẹ̀ tí kì ní wọ́n kó ìdàmú bẹ́ ẹni tí ń wò ẹni tí ń wò tí ó kó ìdàmú bá wàyá àjíbùlẹ̀hú tẹ́niyẹ́ sí ṣe ìmọ̀ pẹ̀lú torí wọn ni bí ìmọ̀ àlàájẹ̀ bí ṣe máa wá lọ́dọ̀ èèyàn nìyẹn ìgbà tó bá jẹ́ ẹ̀dá ọlọ́run ọba tó bá rí kankan tí nǹkan wọn sábà ṣẹlẹ̀ àbí nǹkan wọn ti ṣẹlẹ̀ lójú rẹ̀ yóò wá yá lẹ́nu pé à ipe ìwòlé léyìí tó irú ìyàlẹ́nu yẹn wọn là ń pè ní ṣíṣe mà ẹni pé náà làwọn Yorùbá náà ní àjá ẹni pé nǹkan tí àjíbù náà ń pè ní àjá ibà ẹgbẹ́ jámù rẹ̀ wà sùn yẹn ni pé nǹkan tó ṣèyàn ní èèmà ni pé ní yorùbá àlọ́ orin àjá yíbà ni pé ọ̀rọ̀ yìí ó ṣe ní lèèmà wala yajuz inkaru sifat التي وردت في الأدلة الصحيحة في الكتاب والسنة كلته فوقتوا بقى مسلمي كل ما تقو أري تبا ولا تنوى القرآن بقى تقو أريهم أواري في ìròyìn kan náà ni ẹ̀rí yẹn mú nínú àwọn ìròyìn kan tí ó wà fún ọlọ́run ọba kò lẹ́tọ̀ fún èèyàn kí olóhun ọta kù kwe ìgbà tó bá jẹ́ pé ẹ̀rí yìí ẹ̀rí tó lálàáfíà ni tó bá jẹ́ pé ẹ̀rí tó lálàáfíà ní ìpínlẹ̀ rẹ̀ ní ọ̀rọ̀ ó di lílò náà nù ó sì di kí ọmọ pé á ah, léyìí nínú àwọn ìròyìn ọlọ́wọ̀n ọba ni kọ́ wá jẹ́ tí ẹ̀ ala qawaid ahli kalam kọ́ jẹ́ pé tí ẹ̀ ń gbára lé òun náà ni àwọn principle àwọn kọ́lá àwọn onílàákàì tó ń gbé kalẹ̀ pípa nǹkan fìlàkàì tó ń ní bí lápòjúwe بيرقايلة تاونا عشائر بكالي يقول كل وصف أوهم تشبيها أو وله ورمه تنزيها يقول قالوا كيري gbogbo ìròyìn tẹ́lẹ̀ rí pẹ́tẹ́ bá ti ń sọ nínú ìròyìn ọlọ́run tẹ́ẹ̀bá nínú Al-Qur'an àbẹ́bá nínú hadith àmọ́ áwọ̀hàn mẹ́tẹ̀ṣbíhà yóò mọ̀ dá sí ìlàkàyẹ̀ kẹ́ máa fi nǹkan yẹn wí ọlọ́run tí wọ́n ní àwẹ́ ah, ìlú yí padà yẹ pé alójúdà máa fi ìtumọ̀ yẹn túnmọ̀ rẹ̀ wọ́n ń bí tẹ̀sí kó gbèrò pé òfin fọlọ́run wà ní tó rí yẹn kọ́ ìdàtọ́dọ̀ àwọn àṣà ẹ̀rọ kí gbogbo ìròyìn tó wáyé takò báyìí bá ti mú tẹ̀síbí lọ́wọ́ ẹ̀pá so àwọn mímẹ́ta wọ́n sọ pé tẹ́bá ti rí nǹkan tó bá ti mú lọ́wọ́ ẹlẹ́jìnà ẹ̀tì ẹ̀yọ́kù yẹn ẹ̀tì ẹ̀ máa ń gbà wọlé kọ́làkẹ́ bá nínú ayà al-Qur'an so léyìí kọ́ ilé àwọn alùkàláwù rẹ̀ bí kí ọmọ ní pé min anna dhalika yaltazimu hulul al lákàrí lásán ni so àbíká ní yóò máa túmọ̀ sí pé àwọn nǹkan míì kí yóò máa jẹ́ ká máa yóò máa jẹ́ àbùkù fọlọ́mọ ọba sọ̀rọ̀ eléyìí wọ́n tako ntí nínú tí àdẹ́sọ̀ sọ́dọ̀ tó mú wá fún wa àkí ń fi láńkà ìwà àyè kọ́dà àwọn alámọ̀rí sí ni tó jẹ́ ìpìlẹ̀ fún nǹkan ìsìn sọlọ́dọ̀ wọn ti sùn náà wọ́n òun náà nìkan máa ti làákàyè ẹni pé làákàyè ó máa jẹ́ ìrànwọ́ láti fi gbọ́ ẹ̀rí ọlọ́wọ́ ẹ̀rí yé àti súnà lẹ́sọ̀ lọ sọ́dà láti fi gbọ́ tó máa rẹ̀ yé àwọn kìí ṣe pé làákàyè náà wà jẹ́ ìpìlẹ̀ fún ẹ̀rí ẹ̀sìn bí gbogbo ń tẹ́ bá ti fẹ́ gbọ́ ẹ̀kọ́ gbé sínú làákàyè náà tí kí ní ọba ti lọ làákàyè kẹpátì so irú àyè ń tó bẹ̀rẹ̀ ṣe pé làákà ìbálà fi ń sẹ́sì ni onílàkánà asfalilkhuf awla bilmashi minal fawq oní awmin àìláhù oní kò bá jẹ́ pé tàbá ń pa khuf gbapẹ́ làákà ìrìnsì báyìí khuf tàbá ń pa òkè náà lè ká máa pa àìsàlẹ̀ lè ká máa fọwọ́ pa bẹ́ẹ̀ sì ní bẹ́ẹ̀ fọ́wọ́kọ́ òfẹ́ olóòrí àmẹ́sàn náà sọ́nà ìjọba lẹ́gbẹ̀ẹ́ pa fún nínú pé sọ́ọ̀sì ẹ̀bá wọ̀ òkè àmẹ́sàn sọ́nà ìjọba pa tó bá jẹ́ ipé láàká ìbánirúfẹ́ á sí bí ìsàlẹ̀ lábí tẹ̀lẹ́lẹ̀ wájẹ́ pé láàká ìkọrin ọ̀rọ̀ ẹ̀sìn wáyé àti tí àmẹ́sàn sọ́nà bá mú wá fún wa látọ̀dọ̀

ìpẹ̀sìmọ́ra àmọ́ kò tí ì rí practical lọ́nà lẹ́yìn sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ́nà so náà ni ó bá yí mọ́lẹ̀ ẹ̀ ń fi ara kó yẹ̀kún fara kó lẹ́lẹ̀ fara kó ó ní tọ̀tọ̀mọ̀rọ̀ tó fi tòrọ́ lọ́nà tọ̀tọ̀mọ̀rọ̀ dára ní ẹgbẹ́ bí àwọn dára àwọn ọ̀rẹ́ bí ajé ẹ̀ tó mọ̀ níwẹ̀ níbi ẹ̀kọ́ tó mọ̀ tó mọ̀ níbi ẹ̀kọ́ ní pẹ́pẹ́ ìgbọ̀n ṣiṣẹ́ òun ò rí nínú ìpẹ́ bí láwọn ẹ̀sìn tí ọba ẹ̀sìn náà gbà ní ẹ̀rọ sọ yí lẹ́lẹ̀ ẹni tó bá rí bí wọ́n ti sọ ẹ̀sìn púpọ̀ tó tó bá di àsìkò bí àsìkò ìyálẹ̀ pa fún àti àwọn ọmọ ìjìnlẹ̀ lẹ́nu ẹ̀rọ tó ń jìnlẹ̀ ń para ń wọra mẹ́lẹ̀ tó ló wá ṣe bẹ́ẹ̀ nígbà tó wá ní àmẹ́lẹ̀ sọ̀rọ̀ òun wá sọ fáwọn ìpè àwọn ọmọ ní jẹ́nẹ́bà wọ́n mú pẹ̀lú àpò ara wọn náà gẹ́gẹ́ bí dábàá sí máa ń pọ̀ ara wọn lànàbà sọ pé àá ọba wọn ṣe lọ́rùn kí lòun lò olùlàkà ìtì rẹ̀ nígbèsí bí kọ́ra ní kéèké ọ̀ka gbogbo ara náà ni lànàbà rẹ̀ à ìnáwó yẹ kí ká àǹtà kó lẹ́nu so ìtàkùn mẹ́rin pé làákàyè èyí bí níbi ọ̀rọ̀ ẹ̀sìn bóyá ní pé yóò fi ẹ̀rí yóò fi jẹ bàbá lórí tí ń jẹ làákàyè ṣùgbọ́n kan náà á sì máa tí wọn tó ń sọ làákàyè di tí a níbi tó ní ọ̀rọ̀ làákàyè tó lé nípa làákàyè tó pé tó bá àwọn ọmọ pé ní ọ̀gá làákàyè ló ní kan á tó wà láwọn ṣeré òkúta ẹgbẹ́ ní àwọn oṣù tí pépé ìgbúdà àwọn ọ̀gá káyì wọ́n sọ bá ní tó bá lọ́wọ́ sí ẹgbẹ́ ní àwọn ọmọ wọ́n sọ fọ́ ni pé máa wò kúrò nílà káyì rẹ̀ ó lè máa rí kí ṣé òun ẹ̀rọ sí àbúrú kan ní sí máa kúrò káyì tí ẹgbẹ́ rídíò òkú ni máa lò nílà káyì tó fẹ́ máa rídíò òkú gbogbo tó bá ṣe kọ̀tà máa náà ni so a lè ṣe ní ọdún dáwọn a lè ṣe ní ẹ̀sìn báńkì náà a lè ṣe ní ẹ̀sìn ìlú ọláfọláká ìfún ní ọmọ náà dìtẹ́tì ẹ̀sìn ṣùgbọ́n yẹn pé ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run látọ̀dọ̀ àtọ́jú sọ̀rọ̀ ọ̀rọ̀ sẹ́lẹ̀ ìjọba nǹkan tí a lè ṣe ní ọdún àkókò lọ́nà dìtẹ́tì ẹ̀sìn dábàá ń tí wọ́n wá òun náà ni pé wọ́n ní wàkọ́ọ̀lù máa kọ́ọ̀lù sallallahu alaihi wasallam gbólówà tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam tó ní ajiba rabbuna ajiba rabbuna min qanuti ibadihi wa qurbi ghayrihi yẹni pé ọlọ́wọ́ba a máa ṣe mà ọlọ́wọ́ba wá ń ṣe mà min qanuti ibadihi níbi ìjákàtí ẹnu bá ní kẹrù ọmọ ìjákan ìpé á bìtọ́rọ̀ yìí dé kò lè dáa so irú ọ̀rọ̀ báwọn ọlọ́run ìmọ̀ ṣe mọ̀ ní à gbogbo ìyẹn yìí tó mọ̀ nǹkan sí ìbẹ̀lọ́dọ̀ mi tó mọ̀ nǹkan tí ìyọ́nà bá lè ṣe ó sì ń jákan ó sì lùsì òkùn irú iṣẹ́ sí ọba tó ṣe pé òun ló dá ọ òun ló dá ọ هو الذي خلقك وهو الذي خلقكم ورزقكم ثم يحييكم ثم ثم يميتكم ثم يحييكم من شركائكم يفعل من شيء من ذلك سبحانه وتعالى عما يشركون قل وان اخوانكم هو الذي خلقكم وهو الذي wàrọ̀sápọ̀pọ̀ òun lọba tí ó ń ṣe jíjẹ àti mọ̀ fún kẹ́kọ́bá tó dáyà nígbà tó mà ẹdínlẹ̀sẹ̀ nígbà tó bá wà ní ọmọ ọdún kan kálùkù kọ́lá láti bí ọmọ ọdún mẹ́rin ọdún mẹ́fà ọdún kan ọdún méjì kí lọ mẹ́kí fẹ́ mà kó lè mọ̀ kíkẹ́ wúrọ̀ àwọn kéèké ìyà wọn kọ̀mọ̀ ṣe lọ káàkiri wọn mọ̀ bá sì láyé wọn lóòrùn mọ̀ kéèké tó ṣe lẹ́yìn ayé ilé sorú àwọn tó wọn mọ̀ kẹ́kẹ́ nígbà nísìnyí ń mójútó ogun tí ìṣẹ̀lẹ̀ sí wọn tó kí ni wọ́n bá wọn nílà ká ìtàn ká bẹ̀rẹ̀ sí wọn pé á ah, nǹkan yìí kò lè débẹ̀ láéláé nǹkan yìí ò lè ṣe sí láéláé lọ́nà ìjọ ń ṣe lára wọn. ọba tó sọ pé mi ni mo dá ọmọ sálákọ̀kọ̀ mo dá ọmọ sálákọ̀kọ̀ tó ń mẹ́rin ṣe kò ní náà tó jí ní tọba tó yá ọwọ́ ni ẹlùmí ń ṣúra káàkùn mẹ́rin yẹ fún àìlú bẹ́ẹ̀rẹ̀ ìlànà ìṣẹ̀lẹ̀ nínú gbogbo àwọn tẹ́ wọ́n pé ẹ̀yìn papọ̀ mọ́rọ̀ ọ̀la yìí ẹ̀yìn lọ sálágbára ẹ̀yìn lọ sí iná sọ pé tó bá ní kíríkọ̀ jákàbá yìí rẹ̀ wọ́n ti bá mi wò náà rẹ̀ tó kò lè dá mọ́ náà rẹ̀ wọ́n ti bá mi wò pé nǹkan yẹn kò lè ṣe sí máa so kí ló jákà tó ló ní ní ìkàbá ìgbà àwọn ti ní mẹ́sílẹ̀ ah, ìmá wọ́n ti ní ìmá ìgbà ọlú wọ́n ti ní ìgbà ìmá wọ́n ti ní kíwọ́ pọ̀lú ẹ̀kọ́ bá ìmá tó náà ní ìníma ìmá ìyà ìrẹ́nu kí ọmọ sí ní ìkàbá wọn kọ́mì yọ kà jákà ah, kí á àbíkẹ́ ló lórí rẹ̀ ó kọ̀ lórí rẹ̀ ó pé bá ti ń bá lọ yìí hàn ah, irú lẹ́nu àwọn èèyàn lẹ́nu Yorùbá So many full forty is a fool forever. Allah will control Taco. Tell me my shame, money. عجز ربنا ولوم سما من قنوط عباده لترى a fool of forty is a fool forever tó ní ẹmọ ní ọlọ́run ọdún àá ah, ah. yóò kàn máa yọ ọlọ́run ọlọ́run ẹ̀sìn lórí àá irú èèyàn wọlé yìí so wà kúrọ́ bí gbéyàrí yìí ẹlòmí ike wo torí pé ọdún láti dínà wọlé òdí ìlú ọ̀nà lọ́mọ inú ìsìnmọ̀lẹ́ra rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti gbọ́ ní òbí tí wà níyì so gẹ́gẹ́ bó ṣe gbọ́dọ̀ jákàn bẹ́ẹ̀ náà ló sì gbọ́dọ̀ fọkàn sí pé àwọn kan ti ní ògbò ní ọ̀pàdà jáde sóhun lọ́lọ́run ìpé dáadáa dáadáa ní ọ̀pàdà rí fún ọ so dáadáa ní ọ̀pàdà rí fún ọgbẹ́ yíò ń gẹ́ bẹ́ẹ̀ lónìí bẹ́ẹ̀ ni mùsùlùmí ọgbọ́dọ̀ há ẹ̀mí ara rẹ̀ mójú kan pé ara yóò mọ̀ dáadáa lọ́rẹ̀ náà so àyíká wọn sọ fún ní kẹsí dá ilé ìṣẹ́ dá ọjọ́ alẹ́ nù ṣẹ̀kúrú ẹni yóò já kan ní pé ọlọ́run ní ó lè yí nǹkan padà fún òun irú àwọn ẹni gẹ́gẹ́ máa rí ìwà kíwà ó mú sọ wọn tó bá jẹ́ ti á ń ti kúwà lọ́wọ́ rẹ̀ àbẹ́ tó bá jẹ́ ti kúwà lọ́wọ́ rẹ̀ wà kíwà ìlòkulù ọlá ló àkóso rẹ̀ torí pé kíni ó ti já kan níbi tó kò lè sí ìpadà wà kúwọ́ ní bí ẹ̀rì tó sì súnmọ́ tọ́lọ fẹ́ yí nǹkan padà ọmọ ènìyàn sì jáde pé rán kò lè fẹ́ símá ọlọ́nà ọmọ ìmọ̀ ń sí mà sí ẹni yẹn torí pé kí ni yá ń fi lọ ọmọ ènìyàn ṣe ọgbọ̀dún ni pé ọlọ́wọ́ bá lé èmi mú ti kódà inú àdísáàdì sọ̀lọ̀sọ́lá mú ṣàlàyé fún wa ó ní tọ́mì ní bá ti pé ó pé oṣù mẹ́rin nínú ìyá rẹ̀ ọlọ́run nìkan rẹ̀ lórí àwọn nǹkan kankan fún ọlọ́run rẹ̀ mẹ́láìkà sí wọ́n fa ìzìkì rẹ̀ bí ó ṣe tó bí ó ṣe pọ̀ tó bí ó ṣe máa wọ́n kọ́ tí ó ló lẹ́sẹ̀ ni wọ́n fi rẹ̀ sí gbàdúrà tó bá ti wà ní ọmọ

irú yìí sì ní kí ọmọ ọdún kaba àbúrúlá ńlá ní torí pọ́lọ́ ọmọ sọ̀rọ̀ fún ẹni kúlù ya ìrẹ́lẹ̀ alẹ́rẹ́ asọ̀fún alẹ́rẹ́ àmúsùn látàkùnà tó ní ọmọ ṣẹ̀tẹ̀ lọ inú lọ́wọ́ ayọ́ ti gbòòrò bẹ̀rẹ̀ jẹ́ ìyá olúwa ní wà lẹ́bi sọ fún wọn ìlà tẹ́kọ́lá tó ní rahmatul allah ẹgbọ́dọ̀ jákàn níbi ìfẹ́ ọlọ́run ẹgbọ́dọ̀ jákàn níbi ìfẹ́ tó tí ẹ bá ti ń wo bá wọn ní tó súnmọ́ tó fún yẹn lórí òní tó bá ní ẹ̀bá ti jáde pé ọlọ́run lè fi rí ara lẹ́yìn máa irú ẹni ká ń sọ bá wọn ọlọ́run ní ìmọ̀ ṣe mọ̀ lára lọ ìyẹn pé ah tó mọ tí mi ọlọ́run bá ti jáde so náà ni ẹni tí máa ń rí báyìí kódà kò ní kódà lórí tẹ́lómi tó bàjẹ́ ní kéṣí pé ara rẹ̀ kan ni ọmọ rí pé òun kò pé yọ̀wọ̀ ìjà kan ara rẹ̀ níbi ìkẹ́ ọlọ́run kódà ló tó mọ ìjà kan kí lára ẹ̀ nìyí náà bá lè lórí bá ilé sí wọ́n lè wọ́n jìyà lọ tí wọ́n bá wọ́n mọ̀ jìyà lọ ní bí òun ló ti ẹ̀ wọ́n wà wọ́n pé láíláí dé èyí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí sí so àmọ́ ní ìṣẹ̀lẹ̀ ayé náà ni ó sì rí kódà ìwà ìlú tẹ bá rí sọ tó wọn fi báyà ní bí òun tọrọ kọ́mọ̀ kan lónìí tẹ bá rí sọ tó ìpẹ̀lú tí wọ́n ti rí àìmọ̀lẹ́gbẹ́ kó ti bá mi yẹ̀lú bẹ́ẹ̀ nílùú pẹ̀lú nílárí pàtúsù ayé ọkọ̀ àti ń bá lò ní ìbálò pọ̀ nílárí ọpàdà wá ní lárí jù ní tó náà tó sapọ̀ àwọn náà wá ní wọ́n so irú ẹni ẹjọ́ tí ń lò lẹ́nu ọ̀rọ̀ kàmá rẹ̀ rẹ̀ ó sì ń wú lágbájá ife so irú kàmá yìí ọlọ́wọ́ bá ní nǹkan tí

ní kí ọmọ jákà fẹ́ ó túnmọ̀ sí pẹ́ ní gbogbo wà ní ọmọ wà pé ẹ̀ eh, lè wọ ọlọ́run padà tàbí nǹkan padà fún wa ní ìsìn tó nǹkan ilé padà ibi ẹni yẹn àǹfààní tó máa jẹ́ mẹ́rin pé yóò kọ́kọ́ máa rí dáadáa sí torí pé kí ni yóò máa sọ ìgbésí ayé ẹ̀ tẹ́mọ̀ ẹ̀hìn náà máa bíbí lẹ́lẹ́bí lọ́la tó sẹ́ni gbogbo àwọn tí wọ́n ń lọmọ ọmọ lórí wọn bí káàkiri o wọ́n ti rura wọn pé ẹni tí ò bá rura rẹ̀ pé ẹ̀ ní kọmọ gbé lọ káàkiri turu mú wo pé à tí ó lè bá mú kọmọ ni torí ẹni ẹni ló láǹfààní àti ìjùbọ̀nà pé ọ̀gbọ́n ọlọ́run asánà tààlà olóòrùn ní ṣe ìmọ̀síwẹ̀ níbẹ̀ yẹni pé àìnírò rí tó bá lẹ́yìn tó nírò rí dáa tọ́lọ̀ mọ̀ sí ìmọ̀pá rẹ̀ bá láì nírò rí èèyàn ìmọ̀nà tí ó ń lẹ̀kọ́ abẹ́ni tí ń lo ẹni ẹlẹ́ni kan pẹ́ tó tó ti pé kọ́lọ̀ kúrìyà rẹ̀ tó súnmọ́ nǹkan ó yí padà ó pé ó ti súnmọ́ wàlọ́ ìtí ẹ bá ṣe tí ẹ bá àwọn ìrísí ìrísí ìrísí ìtẹ̀lé ayé ni ó mọ̀ pé gbogbo àwọn nǹkan yìí ẹgbẹ́ ó ṣe nílẹ̀ yóò bó ṣe rí nù àìmọye lómi tó pé yóò jí láwọn tuntun báyìí lè máa di láwọn iye lásìkò yóò máa ń ní five hundred and twelve àìsí ìgbà tí di mílíọ̀nìyà ṣùgbọ́n tara pé kí ni bóyá kankan yóò kàn yí wá lẹ́sẹ̀kẹsẹ̀ sókúrò ẹni ni pé ọlọ́run wa kúrò ní rèé ẹni àti tó súnmọ́ ntí ìyípadà náà wà wá fàìmọye nǹkan tó pẹ́lú mi ní òsè ní kòkè sí rárá nǹkan wọ́n pẹ̀ owó lọ́wọ́ ni ni bá ti kádàrà pé yóò di owó lọ́wọ́ bẹ́ẹ̀ àwọn àti bá wọ ọlọ́wọ́ àìjọ ìjẹ́ ọlọ́wọ́ sí òfin ṣàìmọ́yé mùsùlùmí mi tó kú látara ìjà kan ara rẹ̀ níbi ìkẹ́ ọlọ́run yóò sì sọ́ra ẹ̀ kékeré bí àwọn ilé kó ní islam ní ìlò òun wá òun lọ mí òun wá lókù lọ sòrí ti já kan kú lọ́dọ̀ ọlọ́wọ́ wa tó bẹ́ẹ̀ sì ní tó náà lọ́pọ̀lọpọ̀ ìlúmí ìjọba láwọn kiri aládùá tó káàkiri kọ́lá aládùá mùsùlùmí tí a lọ́lẹ́ aládùá láàrín bàbá aládùá kí ní ká lọ́lẹ́ ìníkà tó bá lọ bẹ̀ tẹ́lẹ̀ tí nǹkan yọba ní ṣe kò ní ṣe bó bá lọ bí so àmọ́ tó bá kúrà rẹ sí ọ̀dẹ̀ yẹn tọ́rọ mọ̀ ti ṣàlàyé fún àwọn ọ̀tọ̀ á ń pé a ní ìyá ìrọ̀lẹ́ sọ̀dúrì bàbá tàbí sẹ́lẹ̀ ìrìnlẹ̀ lọ́nà ẹ̀yìn yẹn

gbogbo àwọn ọmọ láwọn lágbára ọdún ìṣòro ẹ̀bọ̀ ọdún ìṣòro ẹ̀bọ̀ pípa àwọn ọ̀ka gbogbo ọkọ̀ àwọn ọjọ́ ọlọ́wọ́ ní jẹ́ kó sàlàyé bí wọ́n ṣe lẹ́ tó fún ní oníwá ní ilé ṣílùkù wọn gbogbo àwọn ṣe ńlá ẹ̀sẹ̀ kẹfẹ́ òmìnir kódà tí ẹsẹ̀ bá gbà mọ́ kálọ́ wọn ẹsẹ̀ sí ń gbà kálọ́

yẹn kí ọmọ òfin nìsín yẹn bí wọ́n bá ti ẹ̀sìn kì í sáà tó yìí wà kúrọ́ bí gbìyànjú tó yẹ pé kí ọmọ tako kí ọmọ kí ọmọ jiyàn pé ti yí padà wọn kò lè súnmọ́ bí ọ̀rọ̀ kọ̀rọ̀ kan tí jáde lọ rẹ̀ lẹ́ nàìjíríà tó nàìjíríà tó bá ti dá ní ìsìn náà tó nàìjíríà bá dá kì í ṣe ní ìsìn yìí tí wọ́n lọ́wọ́ rẹ̀ kàkọ́ kídà so kí ọmọ ní súnfí yípadà nǹkan kò lè súnmọ́ báwọn tọ́lọ́mù ìmọ̀ ń ṣe ní lọ́rọ̀ àwọn ọ̀bá yìí yẹ̀wò mọ́rọ̀ ilẹ̀ yìí kùn azẹ̀lẹ́yìn àkàǹtì ọlọ́run wá wò yìí lẹ́nu tó ṣe pé ọ̀hún rẹ̀ rẹ̀ kalẹ̀ ọjà kan ara rẹ̀ kó lè kìkẹ́ ọ̀hún rẹ̀ àrùn àwọn bó ti ń já kan ìlànà òun bó ti sọ̀rọ̀ فيظل يضحك ولو ومعارنا يعلم أن فرجكم قريب تقول الله اسمك باتي السقايا تيوري كوري تيودي ولو ما كنت سنة المسلمة so gbàtí ìbá wa ń tẹ́tẹ́ ìsẹsẹ̀ wọ́n á tẹ́sí yóò jìnà yóò jìnà ní kò lè ṣẹlẹ̀ ọlọ́wọ́ kan máa lẹ́rìn ìrìn àpá pẹ̀yìn ẹ̀yìn ẹnu wọn arí hàn sírú àwọn nǹkan wọ̀nyí iná nìkan tó máa bá fi ìròyìn ara rẹ̀ mùsùlùmí náà a sì gbọdọ̀ fi ìròyìn ìrìnlẹ̀ fún ọlọ́run bá ọjọ́ jẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe fi ìrìnlẹ̀ fún ara rẹ̀ gbogbo tákù pé àá ọlọ́run bó mọ̀ sí màmú yóò mọ̀ ẹ̀yà ọlọ́run sì máa rí sàmà ìdí ọlọ́run sì máa sí mà tó ìyẹn gbọdọ̀ fi ìrìnlẹ̀ fún ọlọ́run yóò gbọdọ̀ fún pé à síbọ̀ mi yẹn náà sì máa sí mà tí kọ́ mọ̀ yà á lẹ́nu so ètí èyàn mọ́ fi èyàn wí ọlọ́wọ́ wà tẹ́rí tí ó ń ṣẹlẹ̀ sí èyàn nǹkan tó ní èyàn tí ó bá jẹ́ yà lẹ́nu tó ní èyàn ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ̀ àmọ́tọ́nà ọmọ sọ́nà tààlà ó kílẹ̀ sí lọ pé gbogbo tí ń bẹ ó mọ̀ olúwa ní wàdá sọ fún wọn pé ní sánmà gbogbo sánmà àti gbogbo lẹ́lẹ̀ gbogbo tó ń jẹ tó pamọ́ mẹ́kù sẹ́ntọ́mà àyàfi ọlọ́mọba nìkan náà lọ́mọ ó túnmọ̀ sí pé irú ìmọ̀ta ọlọ́mọba ń ṣe yìí kìí ṣe mọ̀ pé àìmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọdún ènìyàn ní èèmà àìmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí máa ó ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀ rẹ̀ ní sí ìyàlẹ́ rẹ̀ tó ń gbókí níyàtọ̀ tuntun ní ìyàlẹ́ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run àkọ́ ibi tẹ́sí kọ́kọ́ rí mú pé àwọn tí wọ́n sọ pé èèmà ìkẹrí sí ẹ̀lẹ́ mà nítorí ọmọ tó ṣẹlẹ̀ sí ẹ̀lú ìgbìtì ọmọ ní èèyàn ti kọ́ ní pé yóò ti kọ́ wó ná pẹ̀lú pé nínú ìṣẹ̀lẹ̀ ayé ọmọ èèyàn gan nǹkan mímọ̀ ń ṣẹlẹ̀ tó ti mà tó bí kí ní wọ́n kà tó mọ tó rí kìtì ìyàlẹ́nu fún yẹn ní àhà ní ìṣẹ̀lẹ̀ ìlànà ìyẹn tó yà so ní tó ní àmì lẹ́nu náà ní omi kí méjèèjì yẹn kò sí nínú tọ́lọ́ ọ̀la àìmọ̀kọ́ ikẹ̀ ẹ̀kọ́ mọ̀tẹ́lẹ̀ ẹ̀kẹ́ ẹ̀yẹ ní alẹ́nu ẹ̀kọ́ mọ̀ ọ̀hún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní oṣù wà pé bẹ́ẹ̀ sì ní kékeré kí ní ẹ̀tọ́ tuntun ní tó ń jẹ́ tó wá ní kó tó máa mà sí so ń tàkàn sílẹ̀ ní pé ọlọ́run ní a òun ṣe mà kò sí dọ́kọ̀ wá nílùú ká máa fi wí ti àwọn ẹ̀lẹ́yà sọ́lọ́ ti ní orinlẹ̀ bẹ́ẹ̀ tánìtì ọ̀sọ́lá mú sọ fífìrò yí ọlọ́run bá rẹ̀ so ó bí ṣe làákà ìwà òṣèlú làákà ìwà ẹwà ní pẹ́lẹ̀ bá ti wá wú tí ó wà nínú ẹ̀yẹ́sì yìí in tí yẹn wò pé á ah, ó yẹ kó rí bẹ́ẹ̀ lóòótọ́ torí tí wọ́n tí wọ́n sì wọ́n mi ah, ah, yẹ ọ̀tọ̀ ní tí ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run ọba fún ìlú ìyẹn so àti pé tí ó kọ́ lọ́nà yìí dá sí yìí so náà ni pé kọ̀lẹ́tọ̀ kí wọ́n ta kù tábà ti rí nínú pé ó ní ẹ̀rí tó tó tó tí ó fẹsẹ̀ rẹ̀ bóyá ni pé èyí ó gbà ìyẹn sì mọ̀ pé bọ́lá ọ̀rọ̀ tó bá ní ìṣètò ní ọlọ́run ọba bó ṣe rí náà nù a sì sọ pé ayé padà bóyá ni pé a gbọdọ̀ gbà gẹ́gẹ́ bí anẹ́sọ̀lọ́ sọ́nà ló ṣe sílẹ̀ òní ni tó bá kan náà níjọ́ tí àwọn sàhábà tó ń gbọ́rọ̀ èyí tí anẹ́sọ̀lọ́ sọ́nà ló sọ wọ́n ní láká ìjùwà lọ wọ́n gbọ́ ẹ̀sìn wọ́n fẹ́ràn ẹ̀sìn ìjùwà lọ tó wọ́n ò bí anẹ́sọ̀lọ́ ẹ̀sọ̀lọ́ so bó ṣe lákàí wọn náà ó sì lè lákàí tí wà náà kámọ́ dàmú ara wa kámọ́ wà wà lákàkiri ilé ní jẹ́ pé èèyàn gbà fún ọlọ́run wa subhanahu wa ta'ala ọ̀rọ̀ yẹn kọ́mọ́ dàgẹ́ bí pé afatu'minuna bi ba'dil kitab wa takfuruna bi ba'dih wa ma jazaa'u man yaf'alu dhalika illa khizyun fil hayati dunya yawm al-qiyamati rabbil ashadda al-'adab olúwa ni ẹni tí ó bá ń takò يعني تقولي أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض شيء ما دا آية تقولي إما تقو أو آية يعني كي إنه حديث النبينا إبا قولي إتاكو كان أين الذين يسألوا كل كيدي في قرآن الهين واحد منه حديث النبي صلى الله عليه وسلم من الله سأين الذي شال ولا إسوار ليوم إفون سوى من القرآن إنه حديث النبي صلى الله عليه وسلم من الله so ibi tẹ́tí wá rí eléyìí òun nílẹ̀ tí ń rí àwọn òfin jẹ́ sèpáàtì yìí náà so bóyá ní pé mùsùlùmí gidi ọgbọ̀dọ̀ gbà kó sì fi ara rẹ̀ gẹ́gẹ́ kó sì lọ́nà sí so bákan náà kó sì wá jẹ́ pé tí alẹ́sọ̀ sọ́nà tó kó ṣẹlẹ̀ síyàn látara nǹkan yìí gangan tí ń jẹ́ támọ̀rọ̀ irú ni pé ó mọ fún yẹn ṣùgbọ́n náà yóò fún yẹn ní ẹ̀mí àti máa retí ìkẹ́ ọlọ́run ní gbogbo wà ọlọ́run kò sígbà tí ìkẹ́ rẹ̀ lè dé ọ̀rọ̀ tó dání kẹ́mọ́ ní òjò àánú ọlọ́run ọba ilẹ̀ àánú ọlọ́run kì í sú ọ̀rọ̀ tó ní agbára ọ̀rọ̀ tó dá tó máa wà ni ilẹ̀ di ọmọ àádọ́rin ọdún ẹni tó sẹ́fìtì tí wọ́n á sọ pé owúrò láwà bẹ́ẹ̀ ó lè wà ní òwúrọ̀ tiẹ̀ nígbà míì tó bá ikú bọ́lọ̀ bá ṣe pọ̀ tiẹ̀ lọ àìmọ́ ẹ̀rú tó pé wọ́n jìyàwó jìyàwó jìyàwó jìyàwó láti bẹ̀rẹ̀ sí ìbẹ̀rẹ̀ sí ní ayé rẹ̀ gbà tó dàgbà tẹ́lẹ̀ kẹ́rì pé a ah, lágbàjá náà ti yí padà ó lè tẹ́sẹ̀ pẹ́ pọ́ kan náà àwọn ọ̀rẹ́ kan láti jọ sí tipẹ́tipẹ́ yọkàn rí yọkàn ìyàwó lòlù tiẹ̀ ní ló bá lọ sí ní olówó tiẹ̀ ní lágbàlagbà rà sẹ́ẹ̀kọ́ òwúrọ̀ tiẹ̀ ní lóòótọ́ òwúrọ̀ tiẹ̀ ní so òwúrò àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí máa ń mú yẹn já kan níbi ìkẹ́ ọlọ́run níbi àmì ọlọ́run tí wàá mẹ́kẹ́ kọ́lọ́run máa ṣe màlára yẹn tó lélé iná tó kó sára wọn tí ń ṣe màlára wọn yìí so náà nìkẹ́ tó bá gbé jẹ́mùsùn mi gidi ìròyìn yẹn kò ní máa ṣe mọ́ra látọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́run máa ṣe màlára rẹ̀ ah, wọ́n ti já kan níbi ìkẹ́ báyìí wọ́n ti já kan níbi àmì mi báyìí wọ́n ti já kan pé nǹkan tó mo fẹ́ ṣe kò lè ṣeé ṣe láìpẹ́ so àwọn kan wọ̀nyí náà ni àǹfàní tí ẹni tó bá jẹ́ mùsùlùmí ní ọ̀jẹ́ níbi gbígba irú àwọn ọ̀rọ̀ yìí gbọ́ náà so bákan náà nínú àwọn kan tí ṣẹ́gun ìsìlẹ̀ ń tẹ̀lé àwọn ìṣọ́ wọn tí wọ́n tún kọ sínú tíra yìí láti fi rìnlẹ̀ fún ọlọ́run ọba òun náà ní ìfìbẹ́ẹ̀tù sífàtì rijil wal qadam ìfìbẹ́ẹ̀tù sífàtì rijil wal qadam wa qawluhu لا تزال جهنم يلقى فيها وهي تقول هل من مزيد حتى يضع رب العزة فيها رجله وفي رواية عليها قدمه فينزوي بعده إلى بعدها إلى بعد فتقول قد قد متفق عليه nínú àwọn nǹkan tí Sheikh Islam Taymiyya rahimahullah tí wọ́n tó fi rìnlẹ̀ fún ẹni tí ó wá béèrè béèrè lọ́wọ́ wọn nípa ipe àwọn ìròyìn ìròyìn ọlọ́wọ́ ọba tó ṣe pé àwọn nǹkan ti dàrú máa ń rẹ̀ lójú tó ṣe pé ogun tí kì ẹ̀ṣẹ̀ àti ìgbésẹ̀ ẹ̀ṣẹ̀ àti ìgbésẹ̀ ní káròyìn ọlọ́run ọba pẹ̀lú pé ó ní ẹsẹ̀ káròyìn ọlọ́run ọba pẹ̀lú pé ó ní gìgísẹ̀ inú ìròyìn tó ṣe pé èèyàn gbọdọ̀ fi rinlẹ̀ fọlọ́run ọba ni tí yóò sì gbọdọ̀ takò kí n tó padà síbi ìròyìn títí ẹ̀ṣẹ̀ àlọ́ sẹ́fọ̀n kọ́dà wọn lójijì so kí tó padà síbi ti mọ́rítà àwọn ẹ̀rí kan tó yẹ pé ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlàájá wọn náà ní Al-Qur'an ní Al-Qur'an ọlọ́wọ́n bá ń sọ ní sọ́tò ráàj ipe bẹ́ẹ̀ wà ó ní tí ìwà Ànábì sallallahu alaihi wasallam tó bá ń ṣe mà nípa àwọn kùfà nípa iṣẹ́ sí wọn tí wọ́n ń ṣe àtàwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa Ànábì sallallahu nípa ọlọ́run ọba tí wọ́n ń ah, ni àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ ó tó kúṣíyàn lè máa so níbi àwọn afẹ́ìsìn wọ́n máa fi àyà yìí wọ́n bí ń ṣe ẹ̀rí ike lára pé tábàrú yẹn lọ́wọ́ bá pẹ̀lú ike ọba tí ó máa ń ṣe mà ní àlàájẹ́ so pé ilé iná ń bẹ nínú àwọn ìròyìn tí àbínú àwọn ẹ̀rí tí ta lò láti fi fi ọ̀rọ̀ yẹn rẹ̀ tọ́lọ́bá ní fa'in ta'ajab fa'ajabun qawluhum bí tó bá ti ń ṣe mọ̀ pé ọ̀rọ̀ àwọn ẹni yìí yẹ ọlẹ́nu já ọ̀rọ̀ wọn tó ìyàlẹ́nu lóòtọ́ ẹni pé tàbára lè wo áyà inú eh, زرع ونخل سنوان وغير سنوان يسقى بماء واحد ونفصل بعدها على بعد في العقل إن في ذلك لآيات لقوم يعقلون وإن فإن تعجب فعجب قوله ولو أنك تي فعجب قولهم أئذا كنا ترابا أئنا لفي خلق جديد أولئك الذين كفروا بربهم وأولئك لا وأولئك, وأولئك الأغلال في أعناقهم وأولئك أصحاب النار هم فيها خالدون ọlọ́run bá tún fi rinlẹ̀ nínú al-Qur'an ipé wà in ta'ajab tí ọ̀rọ̀ àwọn kèfèrí bá ń sí ọlé mà fa'ajabun qawluhum a ọ̀rọ̀ wọn gọ́ tó ìmọ̀ lóòtọ́ kí ni tí ń jẹ́ ìmọ̀lọ́rọ̀ rẹ̀ pọ́lọ́run gan lè nìgan ṣe màlérí ọ̀rọ̀ wọn kí ni ìmọ̀tọ́lọ́run bá ń ṣe òun ni pé wọ́n ń sọ pé àìdá kúnnà tùrọ́ọ̀bà wọ́n sọ pé tàbá kú tàti di

bẹ̀rọ̀bì wọ́n ti ṣe kìfìrí sọ́lọ́run ní kí wọ́n gba ọlọ́wọ́ bá gbọ́ rárá wọ́n gbà pé ọlọ́wọ́ bá lè gbé wọn dìde so ẹni pé àwọn oríṣiríṣi ọ̀nà ní ọlọ́wọ́ wọn fi ń ṣàlàyé kó fi lè yé wa pé ń gbé yín dìde ìgbà mí ọlọ́wọ́ ni pé ẹlọ lè wo àwọn kókó tó pé yóò wù nígbà kan bá sì dàrí kẹwàá yóò tún gbẹ̀ẹ́ وآية الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا ومنها يأكلون قل أنا وآية من الأرض الميتة قل أنا وميميولون تبيو تفهم أقول أه أنا أقول جينة يبقى الأرض الميتة أقول لا تتكو لا تتبع لا سيقوى ولا تقول أنا لك أقول سنك كالوري لأيه أحييناها tó bá sùn yá tó bá sì lásìkò òjò ẹ̀sùn rí pé nǹkan ti wù mẹ́ ọjà ilẹ̀ mi àwọn àbàrùn-ún ẹ̀sìn rí pé àwọn olóògbé ó jáde àwọn kan tẹ́sì máa jẹ ló sì padà jáde rẹ níbi tó ikú gbogbo ẹ ti kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ sólúwá ní tòun ti pẹ̀lú pẹ̀lú eléyàn kí ọmọ pé ọlọ́wà ní wọ́n yà mẹ́rin gbà ó yẹ kẹ́tẹ̀ lè ronú sí nǹkan tí ń bẹ ní àwọn agbègbè wọn kí wọ́n fi gbogbo á tàbá kú ọlọ́wọ́n bá yóò gbéwà jìdẹ̀ ṣùgbọ́n kan náà kan mọ̀ pé àwọn tí kókó wà nígbà kan rí lam yakun shay'an alhata ala al-insani

kíní yìí kò lè dákọ pé lágbàjá ti dé lámíẹ̀kùn ṣe àmàtùkùrọ̀ so òun náà ní pọ́lọ́ ní pé àwọn tí wọ́n kìfìrí tí wọ́n máa ń sọ pọ́lọ̀ wọ́n lè gbé àwọn dìde yìí ọlọ́ni wọ ulaika al-aghlalu fi a'naqihim lọ́n tó bá jẹ́ ògbìn al àwọn sẹ́kẹsẹkẹ lè ọlọ́wọ́ wọ́n fi dẹ̀ lọ́rùn yẹni wọ́n wọ̀nà ọlọ́wọ́ bá wọ ulaika ashabun wọ́n wọ̀nà hum fiha khalidun kúrò àwọn ògbèrè sínú náà ni ẹni pé tó bá kú láláì nígbàgbọ́ ipẹ́ ọlọ́wọ́ bá yóò gbìyàn dìde tó bá jọjọ́ pé lalkiyama nínú sàárè ẹ̀rẹ́ nìyẹn ó ṣe nǹkan tí ń jẹ́ kúfúrù àdíọ́kà tí ó jẹ́ àdíọ́kà kèfèrí ni irú ẹni tó bá sì kú lérí tí pẹ́lọ́wọ́ bá ń ṣe mà sí nǹkan wọ́n wà nínú alkùránù náà so bákanáà nínú àwọn ẹ̀lú tí àwọn afátumọ́ tó fi ń ṣẹ̀ rí nípa pẹ́lọ́wọ́ bá a máa ṣe mà wọn náà ni pé bẹ́lẹ̀ àjíkta wà ìsìkọrọ̀ bẹ́lẹ̀ àjíkta wà ìsìkọrọ̀ ọlọ́wọ́ bá ní ìwà náà bí wọ́n ṣe mà níbi ìrìwáyà ní wọ́n èmi ọlọ́wọ́ bá wọn ṣe mọ̀ nípa nǹkan tí wọ́n ń ṣe yìí wọ́n ìsìkọrú àwọn sì ń ṣe yẹ̀yẹ́ nípa àkẹfòrí wọ́n ń ṣe yẹ̀yẹ́ so tá bá sọ̀rọ̀ aláàjá yẹn pé ṣíṣe mọ̀ kọ́lọ́wọ́ bá ní títóbi rẹ̀ àti ní buhaya rẹ̀ náà ni ìmọ̀ táà sọ yìí a lè mọ bí ó ṣe rí gẹ̀gẹ̀ so ibò tàbá wo àwọn ìpele ìpele táwọn èèyàn wà ní ayé àwọn mẹ́bẹ̀ tí nǹkan bá yà lẹ́nu ẹlòmí ní ké orí nǹkan tó yà lẹ́nu so àmá àwọn kẹ́mẹ́ tó kó tàbá ké báwọn ní àkáyà ah, ah, ah, ìwé à ń sí bóyá nìyẹn jágbàlagbà wọn ni à nǹkan yà lẹ́nu kúrò àyíyanu míì wọ́n ah, ni a mú sí báyìí náà so bí yá rùkú iṣẹ́ tẹ̀lú wà so mi pé ìyàlẹ́nu nǹkan lọ́dọ̀ èèyàn gan reaction ti ma ń dá lọ́dọ̀ àwọn èèyàn lérí pé nǹkan bá yàlẹ́nu ọ̀tọ̀ọ̀tọ̀ ni kọ́dà dámẹ́lú ní kò sí nǹkan bá ṣe ìyàlẹ́nu tó yọ́kọ̀ mọ̀ wòsùn náà ni tí wọ́n pé gẹ́ẹ̀tì ẹ̀ jọ̀wọ́ lójú tó pé àdámọ́ ti rẹ̀ so mi pé lọ́dọ̀ àwọn èèyàn náà ìsọ pé nǹkan jọ nǹkan sí ẹ̀ lé mọ̀ àbí nǹkan jọ lójú ọdọ̀ tọ̀tọ̀ ní máa ń gbà wá ṣùkáwálá afẹ́fẹ́ ọlọ́run bá wé téèyàn náà àbí wọ́n sọ fún wa pé ẹmọ́ fi ipé nǹkan kan ń jọ ọlọ́run bá lójú ọmọ fi wé téèyàn o kò gbọ́dọ̀ tako làákà ìwà oṣù ní nǹkan mọ́ so torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala laysa kamislihi shay'un wa huwa as-sami'ul náà ni ọba tí ọmọ náà ni ọba tí ó rí gbogbo nǹkan súnà ní pẹ́ta bá ń sọ̀rọ̀ nípa sífàtàlà àìjáb ní tí mùsùlùmí gbọdọ̀ mọ̀ nípa rẹ̀ òun náà lè léyìí ipe ọlọ́wọ̀ba lóòjò ní máa ń ṣe mà tó bá kaná mùsùlùmí gbọdọ̀ gbọ́nà tó fi yọra rẹ̀ kó nínú àwọn tí ọlọ́wọ̀bọ̀ ní máa tí ọlọ́wọ̀ máa ṣe mà lára rẹ̀ kó yọ rẹ̀ kó mẹ́ tẹ́rí wà ní ìbá ń ṣe mọ̀lẹ́rẹ̀ ọ̀rọ̀ wọn á ah, ọ̀rọ̀ wọn tó tó ìmọ̀lóòtọ́ so ọ̀rọ̀ àwọn kìfìrí wá ní wọ́n ń takó jọ́gbìn ní àkìyàmà wọ́n ń takó pé táwọn bá kú ọlọ́wọ́ kò lè gbé so eléyìí láti mọ̀ pé àwọn náà agbọ́dọ̀ yọra wa kò lè di so ìyẹn nù so bákan náà ìtakẹ́nu hadith anabi sallallahu ni pé ká tó yọra wa kò ní kọlọ́wọ́ àmà ṣe màlérí ẹni ọ̀rọ̀ tó lẹ́yìn náà karùra wa kó lọ tó pé yóò mọ̀ rí pé ìtọ́rọ̀ lè ṣe ní ìyí nǹkan padà nǹkan yẹn kò lè yá kámákámá so kámájì kí nǹkan máa kọmọ wá sínú ẹ̀mí wa hádà wa sọ́wọ́ wa lọ́wọ́ وكيوا نعم وكل وصف أو أوهم التشبيه أوله وربه تنسيئا وكل وصف أوهم التشبيه أوله وربه تنزيئا mélòó la nínú Islam ọ̀rọ̀ ó clear yọta ní sọlọ sọlọ mọ Madina àdìsí wọn ní Sahih Bukhari ipe anabi bá wọn ọmọ ń ṣeré ní àwọn ọjọ́ méjì kan tó máa fi ń ṣeré wọn máa ìṣẹ̀lẹ̀ kan sọdún lẹsọ sọlọ wọn ni pé Ọlọ́run bá ti pa àwọn ọjọ́ yìí ti parẹ́ gbogbo ọjọ́ al-adha òun náà ni ọjọ́ ọdún àwẹ̀ àti ọjọ́ ọdún iléyá tó bí àwọn ọ̀rọ̀ ìṣàlàyé rẹ̀ ó mẹ́ pé islam ọdún méjì pé náà lánàá ọdún iléyá àti ọdún àwẹ̀ ẹ̀ẹ́dúnmọ́ yẹn ìrìn sọ́bà lọ́nà náà ni pé ọdún kékeré ni ọdún ọdún kékeré ìgbẹ́ náà fàtí ṣàlàyé pé kí ọmọ pé ẹ̀yìn fìtìrì ní ọdún kékeré àṣìṣe ni islam pé ẹ̀yìn yọ sọ pé ọdún ìtúnu àwẹ̀ ile ya tó náà ni tó so a máa ń ẹ̀ẹ́dẹ̀ jùmọ̀ ní tiẹ̀ mo náà pè ní ẹ̀ẹ́dùn àmì àlàáṣọ́dà àwọn ẹ̀ẹ́dùn sọ̀lẹ̀ ẹ̀ẹ́dùn kékeré mẹ́ni àlẹ́sọ̀ lọ́sọ́lá òkú wọ́n mọ̀ ẹ̀ẹ́dùn náà nípa kí wọ́n jí nǹkan gbé wa ni tó jáde kò bá sọ fáwọn èèyàn wípé mo rí nǹkan báyìí o títẹ bá rẹni tí bá ń wá o sòmí ni mo rí sọ pé a tó bá dé kẹgbẹ fún ẹnìwà bí tó bá tẹ ẹni bá dé kó ṣe sùúrù kí n fi kí n fi wọlé padà sọ náà ni òfin máa ń ní pé bóyá ẹ̀mí ẹni ń gbọ́ òpin àbí ọgbẹ́ jẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bóyá gbàtà lọ lórí kéré ni ní kankankan sọ irú ẹ̀yàn ẹni sì yóò tó máa sí ẹ̀pẹ́ àwọn ẹni òkúrọ́ ni wọ́n àwọn ọmọ aláwọ̀ ẹ̀rọ iṣẹ́ òun sòkúrọ́ ni wọ́n ìgbà tó ní ó sì kó ohun tí ó kó kó kalẹ̀ ó ti sàlàyé kó ọlọ́run ló wà kó tán òun tó kẹyẹ kẹyìn ni ó ṣe òun náà ní pé nígbà tó rí owó yẹn ẹ kó sọ fáwọn èèyàn pé a ah, tó bá rẹni tó bá wà nǹkan o kúrò tí ò bá lè sọ pé tí ò bá lè sọ pé iye owó ayé wọn tó bá rẹni tó bá ń wá owó o ó yẹ lẹ́pọ̀ díẹ̀ o sì ní lọ tó ti gbọ́ bọ́ kó tíráì kó ka owó òun kọ́ tí ó wà ń bẹ̀ sí ọlọ́run wọn bọ́ fún àárẹ̀ náà. وعليكم السلام نعم اوكي ذاق طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وشمل النبي ورسوله يعني النبي نيوتي الطعم adùn ìmánì wò dáàpọ̀ tó àmì ìmánì ó ti tọ́ adùn ìmánì wò máa ń rọ̀bí ẹ̀mí láyé ọ̀pá tó bá ti yọ ní wọn náà yẹ ní ọba tí ọjọ́ ọba tí ẹ̀mọ̀ ń sìn tó sì yọ nígbà ní sọ̀rọ̀ sọ́là ní òṣìṣẹ́ ọlọ́run tó sì gbà pé ìsìláàmù ní ẹ̀sìn wọn lọ sí ẹni pé nìyẹn ti ní ìmánì ìmánì àṣà ìdáyẹ̀ tó ní wọ́n lọ́wọ́ náà. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك